أمر بالعبادة للتقوى ومنها الصيام يقول سبحانه وتعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله ويا أيها الصائمون اتقوا الله تبارك وتعالى بفعل المأمور كالصلاة والإصلاح وترك المحذور كالفساد والإفساد وعليهما يدور دينكم أصبحكم الله سبحانه وتعالى eléyìí tí ó pàṣẹ káṣe ìjọsìn ìjọsìn yìí ọlọ́run pàṣẹ rẹ̀ nítorí ká lè bẹ̀rù ọlọ́run nínú ìjọsìn tọ́lọ́run pàṣẹ rẹ̀ òun náà ni àṣìyàmù wà pàpà jùlọ àwẹ̀ Ramadan eléyìí tó já sí pé àṣẹgbà tán yìí èyí tá nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé man sama Ramadan ní imanan wa ihtisaban ẹni yóò tó bá gbààwẹ̀ Ramadan tó dẹ̀ sí nígbàgbọ́ sí ọlọ́run ọba tó fún ní àgbéyẹlé ẹ̀san rẹ̀ sọ́dọ̀ Allah wọ́n ti rọlá fún ọmọ sàkọ́dámọ́ ní gbàmbé wọ́n àforíjì àwọn nǹkan tó ti ṣe nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀yin arúṣin ọlọ́run ọba nínú ìjọsìn tọ́lọ́run ọba pàṣẹ rẹ̀ ń láwẹ̀ a sọ wípé gbogbo ọjọ́ sí ni ọlọ́run pàṣẹ ká sí nítorí ká lè bẹ̀rù ọlọ́run ọba sùhánà ọlọ́run ọba àlekẹ́ ọlá ní ẹ̀yìn èèyàn ẹ̀sìn àṣẹ̀dá yín èyí tó ṣe kọ́ ṣẹ̀dá yín tó tún dá tó ṣáájú yín làálẹ́kùn tàtàkùwẹ̀ ẹ̀bà òun náà ni ṣíṣe rere àti ṣíṣàtúnṣe má ṣe rẹ̀ ẹbẹ̀rún ọlọ́run bá pẹ̀lú kẹ pátì má ṣe rẹ̀ òun náà ni ìbàjẹ́ àti bí yẹn máa bilẹ̀ jẹ lórí ìṣe àṣẹ ọlọ́run má ṣe ọlọ́run pé yẹn orí ìbẹ̀lẹ̀ ti yín wà ọ́ muslimuna as-sa'imun wa ya ibadallah arúgbó ọlọ́run ọba ẹ má gbàgbé pé ohun tí ẹ̀sìn yín mú wá ó mú pẹ̀lú àwọn orígun rẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà gẹ́gẹ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam bó ti ṣàlàyé rẹ̀ nígbà tí Jibril lọ bí alaihi salam ikú mi nírò nípa ohun tí ń jẹ́ ti iman anábì sallallahu alaihi wasallam sì sọ fún yí pé an tu'mina billah kó nígbàgbọ́ sọ́lọ́run wa malaikatihi àtàwọn màláìkà rẹ̀ wa kutubihi àtàwọn

anábì sallallahu alaihi wasallam sọ fún yín pé an tashhada allah ilaha illallah tó jẹ́rìí pé kọ̀ọ̀kan ní kálẹ̀ kan sí jàdùn lóòdà yàfi allah wa anna muhammad rasulullah tó dẹ̀ fi gbà pé muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ní ṣe wọ̀tùkúnbà sọ́lá kó máa kírun وتؤتي الزكاة توفي ما الزكاة وتصوم رمضان توفي ما دعوة رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا توفي رب إلي الله وضعه في جسد

bọ́yọ́ jọkùnrin ni ọ àbójóbìnrin ni ọwọ́ amọ́min tó nírúfẹ́ ní bẹ́ẹ̀ dẹ̀ nígbàgbọ́ ọlànà ìyánáhù ayáṣàntọ̀ yìíra irúfẹ́ ní bẹ́ẹ̀ á fún nísẹ̀mí tó dùn lọ wọ́n lànà jìjì anáhùn ajọrọ aláwẹ̀ ẹ̀rí ń pẹ́ sí mú kí yẹn mú ẹ̀sìn lọ́kùnkúndùn sí ilẹ̀ hayatun tayyiba ìṣẹ̀mí tó dùn bẹ́ẹ̀ fà wọ̀lá ajrul azim àti ládá tó tóbi bàbá bá dé lọ́sọ̀kọ̀ wọ̀lá yóò sọ̀rọ̀ nà lọ́hùn máa yan sọ̀rọ̀ gbogbo ẹni yóò ti bá ń sàtìlẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run máa rìn lọ́wọ́ inna Allaha laqawiyyun aziz torí ọlọ́run ọba yẹn alágbára àwọn tó ṣe pé tá a bá fún wọn nígbà láàyè lórílẹ̀ wọn á kírun وآتوا الزكاة وآتوا الزكاة وأمروا بالمعروف وآتوا الزكاة ونهوا عن المنكر وشقوا نقايم إنجبا ولله عاقبة الأمور nítorí bẹ́ẹ̀ gbogbo parí ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́mọ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí láyé lóde lónìí fọ́rọ̀kó wọ́n sàṣe ètò lògidì bí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí adi azilla adẹniyẹyẹ adọlẹ adẹnitókun kelekele ayé mùsùlùmí náà wọ̀yà ayé sọ ìmọ̀nù wọ̀yà ìbàdàlá ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ọba ẹ̀rí islam yìí ihun tí ń pàṣẹ ń pàṣẹ pẹ̀lú ká máa ṣe rere ni ọ̀ ìsì ń kọ̀ fún nípa ìbàjẹ́ àti tí yẹn máa bílẹ̀ jẹ́ lọ yé wa tẹ̀rí orílẹ̀ táwa yìí yóò da pẹ̀lú tẹ̀lé tọ́lọ́run bó ti jásí pé orílẹ̀ yóò ní yé máa bàjẹ́ pẹ̀lú ìyapa òun lọ́ba sọ fún wa ní sọ́tù àárọ̀ 85 ọlọ́run ni wọlé àtúnṣídó ti bá a ti ó gbé àwọn ọ̀rẹ́ńsẹ́ dìde pé kí wọ́n máa fi àwọn èèyàn sórí dáadáa ọbẹ̀ ibi ilẹ̀ ó bàjẹ́ pẹ̀lú ìyàpá ni ayọ́ alìmùsùlùmí náà ìbádàlá ẹ̀dàkùn ẹjẹ́ káwa náà wòye kí ló kó fà sí nàìjíríà ti bàjẹ́ báyìí ọlọ́hì ìyàpá ni ìyàpá ni ìjínigbé ìpànìyàn ìjálè ìṣeyàwó àti gbogbo àwọn oríṣiríṣi ìbàjẹ́ àtàwọn fàṣà oríṣiríṣi ọba adẹ́dà sọ fún sọ́tún Rome aya 41 ìgbèzọ́ harold fasado fil barri wal bahr àníbàjẹ́ fojú hàn lórílẹ̀ àti lódò bí ma kẹsàbàtì ayédè náà pẹ̀lú báwọn yẹn ń pọ̀wọ́ wọn sí ọlọ́run ọba sí bẹ́ẹ̀ kí wọ́n lè jẹ díẹ̀ bàbá ma àmìlú apá kẹrin lọ́n ṣe ó bẹ̀rẹ̀ pé àtúntì rí nǹkan báyìí o àákẹ́ rí díẹ̀ díẹ̀ nínú wàtiwà táwọn yẹn ọba adẹ́dà ni wàhálà hùn yẹn rí ya ahla nàìjíríà ẹ̀yin ara nàìjíríà ẹ dákun sọ́ra fún bàjẹ́ àti ìbílẹ̀ jẹ́ a bá ti sọ́ra fún bàjẹ́ á orílẹ̀ yẹn dà ẹ sọ́ra fún bàjẹ́ nínú bàjẹ́ èyí tó ṣe fa wà lórí ẹni nàìjíríà tí òfin rójú tí òfin rìbá owó èlé wà ń bẹ̀ àgbèrè ń bẹ ń bẹ̀ ìbọ̀nú wà ń bẹ̀ ìbàjẹ́ gbogbo àwọn eléyìí tí ò jẹ́ nàìjíríà rojú kọ́ ráàyè ìmáàmù tí ìmáàmù mú kú mu tí ọ̀fẹ́ sí ìkẹta ní máa kàn mọ́ láwùjọ wà ń bẹ̀ bákan náà ìmá chíìtì àwọn èèyàn nínú ọjà àbí ká tó sún wọn fún àbí ká pe ọ̀rọ̀ ọlọ́run ọba níwà táwọn ránṣẹ́ ọlọ́run ọba ìkórìíjọ tọ́ èyí máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀ fún ọ̀tẹ̀ àti ìjà àtòlè àti jínigbé gbogbo àwọn yẹn kò jẹ́ kí nàìjíríà rojú kọ́ bẹ́ẹ̀ náà ni ìjáde kó nú tẹ̀ láti ọlọ́run ọba ìpínkélekele ìparọ́ sinimá ọ̀yàn ìmá ṣẹ̀rù bá àwọn èèyàn lójú ọ̀nà ìmá jánà ìjẹ́rìí ètò gbogbo wọn pátápátá ìbàjẹ́ ni tí ò jẹ́ kí nàìjíríà orójú mọ́ ráàyè ayé alùmùsùlùmí àìbádọ́lá iná àwọn ọ̀bàjẹ́ tí ń jẹ́ kí nàìjíríà ọmọ adójúrú ń bẹ́ńbẹ́ tàbí yẹnu ìbá ọ̀tẹ̀ ká máa kọ́ sọba ìbàjẹ́ ìhun bàjẹ́ ká máa kọ́ sọba kárẹ́ni tí ń taka láṣẹ ká ní ọ̀ọ́ E ẹni tí ń ta kaláṣẹ jihadu ní jihadu ẹni tí ń àwọn ẹni tí jẹ́ ká máa sọ pé kí máa àwọn àpá lẹ́yìn mo jẹ́ òjẹ́ nàìjíríà olójú kọ́ ráàyè nìyẹn ìmá ọmọ òrukàn mọ́lẹ̀ lọ dá àwọn àwọn burúkú máa bayé àwọn èèyàn ìmá lọ sórí alágbèéká nǹkan ń kí gbogbo ayé àti báwọn obìnrin náà ṣe tún jáde kó nínú tẹ̀láti ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ìtayẹnu àlàfẹ́sì àti làákàyè àti dúkìá àtọmọnìyàn ayyuhal muslimuna ibadallah ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba ẹ̀rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọkọ̀ nípa ìbàjẹ́ ó sì bẹnu àtẹ́lù kódà ó tún ṣe kìlọ̀kìlọ̀ ìyà tí ń ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tọ́lọ́wọ́n bá ń sọ nípa àwọn ẹni tí wọ́n jẹ́ gbòógì ọlọ́run ní alladhina yanquduna ahda Allahi min ba'di mithaqih àwọn tó gbé wọn máa sọ àlùkáwà ní ọlọ́run lẹ́yìn tá a ti ta àlùkáwà nìyẹn wa yaqta'una ma amara Allahu ní sẹ́ra àwọn ẹni àdánù ni wọn ọlọ́run tún múrò wọn wáyé pé láàyè mi ní sọ́tù ọlọ́run ní ulaika lahumul la'natu àwọn ènìyàn ibi dẹ́dẹ́ ọlọ́run máa jẹ́ ti wọn wa lahum su'ud dar ibùgbé ibú òun ni ó sì padà jẹ́ ti wọn ọlọ́run tún sọ pé wọn ò nífẹ̀ẹ́ sí bàjẹ́ ẹgbẹ́ àpá bàjẹ́ ti ìbàjẹ́ yìí ti pọ̀ jù láwùjọ nàìjíríà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó múra àwọn ẹnìkan wa ọlọ́run ní wa minan nasi ma yu'jibuka qawluhu fil ويشهد الله على ما في قلبه الله عافي وزنبلامي رهان الله عاري وزنبلامي ره يوفيها وهو ألت الخصام قد أقول جوا جنبيل الله وإذا تولى كان يبالي قد ساعة في الأرض يوم عساري تدلوري ليفسد فيها ففي بالك ويهلك الأرض والنسل يوم كجا يوم يوم والله لا يحب الفساد الله نبذي بالك ọkẹ̀ tó gbẹ́ ni yóò tọ́bá sí ìbàjẹ́ ìyà ló ń tọ̀ wọ́n jẹ ọlọ́ndàkùnmájà jìyà bákan náà kọrù òun ìgbà tí wọ́n ń ṣe kìlọ̀kìlọ̀ fún inú kìlọ̀ tí wọ́n ṣe fún ní gbé àníhun tọ́lọ́wọ́n bá fún ẹ láyé fi wọ́n wọ́n la ṣe ń sànà fún ìbàkà mi nàìjíríà dúnìyà má gbàgbé ìpín rẹ láyé wà á ṣe ń dámà àṣànà lọ́hùn ilé kó o sì àìnífẹ̀ẹ́ tọ́lọ́wọ̀n ò nífẹ̀ẹ́ sáwọn oníbàjẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé yóò jẹ wọ́n níyà ni ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba ẹni tí bá ń ṣe ìbàjẹ́ kò lè rálù jẹ́nà ọ̀ gbogbo ẹni ọba nífẹ̀ẹ́ náà àwọn pálapàla tá a kà tá a sọ pé ń bẹ lára nàìjíríà tí òjò rójú kọ́ra àyẹ̀jú ká lọ fàájì o ọba adẹ́ta pé a gbé kalẹ̀ fáwọn ẹni tó rí pé wọn ò gbèrò gbéraga ní orílẹ̀ bákan náà wọn ò sì gbèrò àti pilẹ̀ jẹ́ nítorí bẹ́ẹ̀ ọlọ́run ọba gbogbo ìparí kọjá yóò jẹ́ táwọn ẹni tí ń bẹ̀rù ọlọ́run ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba ajẹ́kọ́lọ́ yíwa wípé ìbàjẹ́ ọlọ́run ò nífẹ̀ẹ́ sí bí sí wù tọmọ ló fi jásí fọ́lọ́run ọba múrọ wá ní

tó bí bọ́dà rẹ̀ rólé nǹkan fún pé fi ìkọ́wọ́ mi rólé fún mi lọ́dọ̀ àwọn ọjọ́ mi wà áfìlẹ̀ àtúnṣe ní ó pé wọ́n la tẹ̀tẹ̀ ìtẹ̀bí ìlànà mọ́ sírí mẹ́ẹ̀ tẹ̀lé ìlànà àwọn ẹni tí wọ́n jẹ́ olùbàjẹ́ àwọn tí wọ́n jẹ́ ṣe ni ìyẹn gan ẹlọ́gbajúmọ̀ jù lórílẹ̀-èdè nàìjíríà subhanahu wa ta'ala ọ́nìṣẹ́ rí wọn táwọn èèyàn ṣe ní idán ìbàjẹ́ ni ọ̀ ìnàlọ́ha sáyọ̀bọ̀ tẹ́lòhù ọlọ́run lẹ́sì máa bàájẹ́ ìnàlọ́ha láàyò lèhu àmàlà ìmọ̀sílì ọlọ́run ní ṣàtúnṣe iṣẹ́ gbogbo àwọn òbílẹ̀ jẹ́ ayọ̀ alìmùsùlùmù náà ìbádọ́lá ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ọba dúmọ̀ àlàmà àǹtùmọ̀ àlẹ́yìí mìíràn sọ́lá àwọ̀lì ìsìlá ẹ̀dùnrin máa ń tẹ́ wà lórí ẹ̀ lórí dáadáa láti bí ọgbọ̀n ọjọ́ ta ń dáwẹ̀ bọ̀ àtàtúnṣe àwọn náà mọ ogo bá ti ṣe ìjọsìn náà tó ولا تراجعوا الفساد والفساد ẹ má jẹ́ apadà síbi ìbàjẹ́ àbá máa tilẹ̀ jẹ́ àwọn tàbá nìkan náà wà pálapàla táàkà yẹn وتوبوا إلى الله جميعا أيها المؤمنون ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ tún nítorí àdàkọ́dọ̀ ọlọ́run ọba alápapọ̀ لعلكم تفلحون tẹ́bà kájọ́ lọ yé wa pé nínú nǹkan tí ó fi ẹ̀kọ́ lọ́wọ́ bá tẹ́wọ́ gbá rẹ̀ wà yìí kí ọlọ́run gbà lọ́wọ́ adíjọ òun ni kárí dáadáa sí lẹ́yìn rọmọdọ́ lẹ́yìn sàwábà alhassanati alhassanatu bá àdáhà nítorí pẹ́sẹ̀ yẹn dáadáa òun ni kéèyàn rí dáadáa lẹ́yìn tí yẹn bá ti dáadáa tán o ìwọ̀n tá a fi mọ̀ yíkọ́ lọ́wọ́ ọba tẹ́wọ́ gba ìjọsìn wa yìí lọ́wọ́ wa òun ni ká tún lè dáadáa sí lẹ́yìn ìgbà táwọn lọ yìí o gbogbo ẹni tí mo ti tẹ́lẹ̀ kọ́ má jà síkọ́ sí láti sínú tó ti máa kọ́ lò pé àbọ̀ wa sọdún ọ gbogbo wọn sì ti sọdún ọ̀sìn yìí ẹni tó ti sí wọn bí àgbèrè tẹ́lẹ̀ nígbà tí ọ̀rọ̀ mọ̀tọ́ nǹkan kọ́ má jà sí pé náà láti fi sínú tọ́rọ yẹn lè rí bẹ́ẹ̀ ajá sí pé ìtọ́ka nìyẹn tó fìdí ẹ̀ múlẹ̀ tó gbogbo ọgbọ̀n ọjọ́ yẹn ń dọ̀ ń wé sí ẹni ọlọ́run ọ̀gá lọ́wẹ̀ ayyuhal ẹ má ṣàfihàn gbogbo nǹkan tí ọ̀tọ̀ sí ọ̀tọ̀ náà ẹ má fi sọdún àbátà bá tí wọn jáka wa àǹfààní wà fáwa náà ṣùgbọ́n àkànní gbalada jáka àgbàlada ìkànnà àwọn sàárà àwẹ̀ Ramadan lọlọ nẹfìlà àwẹ̀ nẹfìlà tó ń bẹ ọ òun náà ní títù ṣàwáì anábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tó Ramadan fún àtìbá àbò títà ní ṣàwáì ọwọ́ akúntì mẹ́fà tẹ̀lé nínú ọ̀sùn ṣàwáì káàkà ní bẹ̀ báyìí bí o bá ti ń pé a ti ń mojúmọ́ àlókèrè kò sí láì pé yẹn lè bẹ̀rẹ̀ látọ̀la lọ. ọjọ́ kejì lẹ́yìn ijọ́ ọdún nìkan téèyàn lè gbà wẹ̀ ṣùgbọ́n láì pé júmọ́ nìyí èèyàn gbọ́dọ̀ sọ pé wọ́n gbà wẹ̀ jíjọ yẹn pàápàá jùlọ ńgbà tó ṣe pé kì í ṣe ààwẹ̀ ọ̀rẹ́ yẹn tó àti sátọ̀dé tó ṣe pé yóò ti padà wá ní kíní yóò wà lẹ́yìn rẹ̀ tó má pinlẹ̀ pé a gbà wẹ̀ níjọ́ júmọ́ àti sábtù ṣùgbọ́n fàánì bẹ fún adé ọ̀bá bọ́ sí irú ọjọ́ yìí bá a ti ti kírun tán lónìí kò sí láì ìyẹn lè bẹ̀rẹ̀ àwẹ̀ títún Shawwal ní ọjọ́ kejì ọdún Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tọ́ bá gba àwẹ̀ mẹ́fà yẹn lẹ́yìn tó gba Ramadan tán ó dàbí ẹni pẹ́ nìyẹn fi gbogbo ọjọ́ ayé ó fi gba àwẹ̀ ayọ̀ al-muslimuna ibadallah ẹ̀yin arúgbó ọlọ́run ọba wọ̀ya ayífa sọ ìmọ̀ọ́nù ẹ̀yin aláwẹ̀ tazakaru yawm al-qiyamah ẹ̀rẹ́tẹ̀ gbogbo ẹni tó bá fi pálapàla yóò fẹ̀sìn ọ̀ kó tó di pé yóò jìyà gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ wá nú yẹ́mẹ̀yẹ́mẹ́ ẹ̀dá kan jẹ́ ká lọ sọ́ọ̀pù rẹ̀ láti fi bẹ̀rù ọjọ́ yẹn ọlọ́run máa tẹ̀wá lẹ́ni tó fẹ̀sìn ẹ̀yà tó ànìsá al-muslimat ẹ̀yin obìnrin a máa tún ké sẹ́yìn náà à ń sọ yín lára nípa ìwà àbàjẹ́ gẹ́gẹ́ bá ti sọ àwọn ọkùnrin lára nípa ìwà àbàjẹ́ nítorí pé bàjẹ́ ti ń gan kẹ̀sí ọkọ̀ gidi ìmúra tí múra yìí fi pọ̀ jù ẹ̀yin tẹ́ tó lẹ fẹ́ lọ ìjáàbù náà ní ọ̀sọ́ lẹ fi ń ṣe ẹlọ bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala ìbàjẹ́ pọ̀ lára yín ìgbẹ́nu yín àtúnṣòro ìmájáde kó nú tẹ̀ láti ọkọ̀ ẹ̀rí ẹlòmíì ohun tó sọ ẹlòmíì tó ní yánnayànmẹ́nà yóò bẹ̀rẹ̀ wọn ọkọ̀ mi ò ní fẹ́ lé mi ẹ lọ bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ìwà àbàjẹ́ ti iná pọ̀ ẹ̀yìn tẹ́kẹ́ sí ní ìlàjì mùsítàmà débi pé tẹ́ẹ̀bí ti dá báyìí èyí tó súnmọ́ ní káwùjọ ọ̀dà tẹ́ẹ̀ bá ti bàjẹ́ báyìí àwùjọ ọ̀fẹ́ bàjẹ́ ni ó jẹ́ pé báwùjọ ṣe ń lọ pàpà jùlọ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pàlàpàlà ipa tẹ́yìn obìnrin kú lọ́pọ̀ jù ọlọ́run ti fi ń jọ sí dàlùkì àmọ́ tẹ́ẹ̀ bá fàáyìn rọ̀ṣà lùtẹ́rìkì fàṣàdì wà lùfẹ̀ṣàd ọlọ́run gbogbo àwọn tí wọ́n jẹ́ aláṣẹ wa ọlọ́run bá ní ṣe àtìlẹ́yìn fún ọjọ́ wọn lè fa جوان داري ألون جالس wọ́n mọ̀rẹ́ أو sí àwọn ẹni tí àwa náà tí wọ́n ń darí ọlọ́run jẹ́ alẹ́sìnmí nínú ìwà àbàjẹ́ o àwọn olùmọ̀ tó ṣe fáwọn náà wọ́n tún ṣe gbígbọ́ ń bẹ̀ lásìkò tá a wà ọlọ́run dákun ṣe káwọn olùmọ̀ náà lè sinmi nínú ìwà àbàjẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọmọ yìí táwọn náà ń dálẹ̀ pọ̀ ọlọ́run jẹ́ alẹ́sìnmí nínú ìwà àbàjẹ́ àwọn abọ́rọ̀ áhùn yìí ti wọn ìbàjẹ́ sì láhùn ọlọ́run ti fi wọn lè sinmi ń bẹ̀. bákan náà àwọn tálákà wọn ni a ní gbọ́ a sì ní gbà tẹ́ bá tilẹ̀ ní fún wa áyà páyé ni ọlọ́run já àwọn tálákà náà fi wọn lọ sí nínú àbàjẹ́. bákan náà àwọn ọkọ wọn ò sí dáadáa fáwọn ìyàwó mọ́ ni wọ́n fi kọ́ wọn lójú wọn á dídàkúdà ọlọ́run já àwọn lè sí nínú àbàjẹ́. àwa ìyàwó náà aya kàtàngírì gbogbo gbìyànjú lọ́gbọ́gbẹ́ ṣùgbọ́n bèrè bẹ́ẹ̀ náà làwọn ọmọ òkúkù ti pọ̀jù láwùjọ ìmá àṣẹyáṣẹ́ wọn bá ti pọ̀jù ọlọ́run jáwọn ọmọ ní olè sinmi nù àbájẹ́ yìí àwọn oníkátàkárà tí wọ́n ti ẹ̀ pọ̀ ẹ̀dẹ́kùn síjọba ní ìtajà àmúrapa fẹ́ bẹ́ẹ̀ Ramadan wọ́n bẹ̀rẹ̀ sí ní gbó gegere lọ́jà láti fi kó nira báwọn èèyàn ọ̀tọ̀ sí ni wọ́n tí wọ́n rà àtẹni tí ń tà àtẹni tí ń rà ìbàjẹ́ pọ̀ lára wa ọlọ́run dàkújà lè sinmi nù àbájẹ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé sọkúsọ lẹ́yìn máa ń sọ sí ọlọ́run jẹ́ lè sinmi nù àbájẹ́ ẹ̀yìn tó yẹ pé wọ́n sọ̀rọ̀ dáadáa ẹgbọ́ sí lábúrú ni wọ́n lọ́ ìbàjẹ́ ni ọlọ́run jẹ́ kẹ́yìn náà lè ṣe nínú wà bàjẹ́ nínú àwọn tí bàjẹ́ àwọn tó gbogbo láwùjọ ń sẹ̀wọ̀n ní àwọn àìlànà ìjú òní àwọn tó ń gbọ́rọ̀ sáyé àwọn ní rédíò àwọn ní tẹlifíṣàn àwọn ní ìwé ìròyìn yọrọ ta àwọn tí wọ́n ń darí ọ̀rọ̀ ààbò áà wọ́n ti kú kọ́nù àgbòrú ọlọ́njẹ́ àwọn náà lè sí nínú si mínú bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú àwọn aláṣẹ ọlọ́njẹ́ wọn lè sí nínú àbàjẹ́ اللهم تقبل منا صيامنا وقيامنا وركوعنا وسجودنا وتطوعاتنا في رمضان يا رب العالمين واجعلنا من عتقاء شهر شهر رمضان وأبقنا لشهود أعياد على الطاعات بأمن وسلام وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك